And you see, they take it as, as ridicule, they take it as mockery, they take it as poor. They continue to do their work. They do not even regard the call to prayer. Tàásùwà òsùwà ọ̀rọ̀ ìbà tó ló ń tọ́ka sí. Irun olóòmù ní eré àtẹ̀wàdà. Iṣẹ́ tó iṣẹ́ tó gba igbá àyà níbi pé ọ̀sẹ̀ fiṣẹ́ kalẹ̀ kọ́ lọ ọjọ́sìn òun náà pè ní eré. Allahu Akbar. Wíńtọ́ tó ń pè ní sẹ́hùn. Eré ni iwájú ọba tó dá ọ. Kábíyèsí ọ̀la àwàdà ni àwàdà ló ń dáná sọ dé eré àtàwàdà pé òjijì ni kú òde yóò kàn mọ́ ọ lọ ni. Allahu Akbar and you see when Adan is made to prayer but you do this you continue to do your work you do not answer the call to prayer you continue your work that is amusement that is the reason it is sale you take it in ridicule you take it as entertainment because the work you are doing is waiting in your heart more than the prayer you should observe telling you it is amusement any worldly activity that you are doing that debar you from praying at the appointed time of Allah is amusement because the agent of death may come to you at any time and you see there is no way for you to make amendment anymore that is telling you you take as object of ridicule the words of your Lord. bọ́ọ̀ríkà ọ̀rọ̀ mi tẹ́ mú ní eré àti àwàdà yìí náà ohun tó fà á fún wọn ni pé káwọ́mọ́ wọ́n jẹ́ ìran wọ́n jẹ́ èèyàn wọ́n jẹ́ orílẹ̀-èdè wọ́n jọ máa gbolé láyà kìlú náà tí ò sọpọlọ fún mo kàn dá nídàá èèyàn ni kò sọpọlọ ọkùnrin ẹranko ló ń bẹ lágbárí rẹ. And you see the reason it has taken the words of Allah as ridicule, as entertainment. It takes the words of his Lord as mockery, as poor. It is because are a people, they are a nation, they are a tribe without understanding, that bereft of senses, that bereft of intelligence. That is the reason they take the words of the law as mockery. They take the words of the law as object of ridicule. Aya tisiru wa amsunna min surat al-ma'idata al-Qur'an safa nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Kuli wí fún wa. Yálà lè alitanki muna minna. kábíyèsí ọlọ. ilá amana bilayi wà má wùsílà ìléyìnà wà má wùsílà mínkọ̀bùlì wà á nà kìsàrò òun fásikùnà tábìrù. Allahu akbar. kúlì wíwọ́n rẹ̀ anábì Muhammad. sallallahu alayhi wa sallam. yálà lè kìtàbà apèyítà àti fúnitìrà. kábíyèsí ọlọ tẹ́ ẹ ti ṣáájú tá a gbé tàwérétà ìjìlá lé lọ́wọ́ àti ṣẹ̀búra ètò ti nàìjíríà ni a pè yín àfáà lọ́rin hmm. ẹ̀yin àfáà àbàdàn ẹ̀yin àfáà òṣogbo ẹ̀yin àfáà ẹ̀dẹ ẹ̀yin àfáà ìwó ẹ̀yin àfáà ìkìrun ẹ̀yin àfáà abẹ́kúta tẹ́ ẹ ti ké tẹ́ ẹ ti fá tẹ́ ẹ ti mọ̀túmọ̀ rẹ̀ kán tó bí àwa tá n kà á fún yín. Say, all you people of the scriptures, the Jews and the Christians who observed the free shows before Allah sent out the Holy Quran. In Nigerian context, we call you Mala in Ilori, Mala in Iwo, Mala in Ode, the Malas in Ibadan. You had the knowledge of the Holy Quran before we were born. And we are reading to your hearing the message from your Lord. Ali tanki muna mina kile kurira me fun. Mo dá lórí ara mi lé ní ni o, ànábì Muhammad ló ń béèrè bó ṣe yẹn lọ́wọ́ nígbà tá a ali tanki múnàmínà ó ní mbinu lè fún mbinu Allahu fun ìgbà tí bàbá wa Muhammadu Jamiu gbà tó dé Nàìjíríà náà nǹkan ṣé kò ni ara lọ rí pé ah, ah, ọmọ abúlé ẹlẹ́mu wọn ní màá kọ́ wa ní Kùránì ìgbà tó rán ọmọ abúlé nkọ ìgbà tó ọmọ lọ́wọ́ gbà tó wá gbé kẹ́ ẹ máa so oúnjẹ kẹ́ ẹ máa so kópa kẹ́ ẹ máa sígbẹ́ tó gbé ilé yín lọ́wọ́ ńkọ́ gbà tó wá gbọ́nà sìnàlé yín lọ́wọ́ ńkọ́ tó gbọ́nà ìmọ̀nà mọ́ máa búlé ẹlẹ́mu lọ́wọ́. Allahu Akbar. nínú ìṣìnà àti ìmọ̀nà ìwọ ni ká tẹ̀lé. And you people of the scriptures, why are you insulting me? Why are you persecuting me? Why are you criticizing me? Why are you resenting me? Because I call you to the way of Allah. You resented Prophet Muhammad. You criticized him. And you persecuted him. As you are persecuting today, the believers, our father, Elijah Muhammad Jami Adeyemi Aboyebe, he was raised to you as messenger, the public warner. And they say, are we going to follow the man from the village, village of Wantapa? But I'm telling you, you from Ilori, why do you believe in mysticism? Why are you practicing mysticism? Why do you believe in Tira, which is idolatry? Why do you believe in Cha, which is idolatry? Why do you believe in incision, which is idolatry? All what you are practicing is idolatry. But Allah raised for you the messenger from the village of Wantepa. Allah raised with the Holy Quran. He stood firmly on the Holy Quran, the religion of Allah. It did not add to the law. It did not reduce from the law. And it added the nations of the laws of Allah. Why don't you follow the messenger of your Lord? Ọ́lì dánkì múnà mi náà kí lè fẹ́ rí mi lójú fún. Allahu Akbar. Àwọn ẹ ẹ ẹ ṣe ń pe àràfin. Ọlọ́run ò ní béèrè àràfin lọ́wọ́ rẹ̀ lálìkì àmà. Òfin rẹ̀ ni ó béèrè lọ́wọ́ rẹ̀. Allahu Akbar. Jẹ́ kó pè é bó bá ṣe rí kó sáà ti lò ó bó ló wà bó ṣe fẹ́. Why are you resenting me? And they will say, Look at him. Look at the way he's pronouncing the Holy Quran. Allah will not ask you the day of resurrection, the pronunciation of the Holy Quran. Allah will ask you concerning the law. Do you observe the law? If you observe the law, it's your own benefit, if you do not observe the law, it is your own ruin, it is your own destruction. Allah Akbar kẹ́ ẹ sá kúrò nílé awo kẹ́ ẹ sá kúrò nílé ìmùlẹ̀ kẹ́ ẹ yé báwọn abọ̀sùn òṣogbo omi fún àǹfààní ara wa fún iná dídá fún aṣọ fífọ̀ fún mímọ́ fún wíwẹ̀ ọlọ́run yín ọdún kọdún ó tún gbẹ ọlọ́run yín gbẹ ará òṣogbo wèrè tó bá wọn abọ̀sùn. All people of the scripture, all you men, all you people, why do you disapprove us? Why do you resent us? Is it for no other reason? There is no other reason other than we cause you to worship Allah alone, put your trust in Allah. Do not believe in idolatry. Do not worship idol. Do not worship tree at Ojo level. Do not worship Oluma Montana. Do not worship Ayo. Do not worship Ojo Loco. Do not worship Shango. Do not worship Ogo. Do not worship Abatella. Do not worship Osho, Oshobo. You could see it on the dry season. The law got dry, telling you, Osho is not your law. Worship Allah alone. Allah alone is your Lord. Allah alone is your God. Ìrẹ̀ ọ̀nà àmàna bìláì pẹ̀lú ọba nìkan ni. Ẹyẹ ṣe oúnjẹ ẹyẹ hàn tíra. Allahu Àdúrà ò lè yí kádàrá sí ìta ìfẹ́ gbọ́nu. Àdúrà ò lè yí kádàrá. Allahu Akbar. Bàdúrà bá lè yí kádàrá ni, ànábìlà fúnra lùkùrẹ́ á ni ó wá bímọ méje Ibrahim ó tún kú lọ́jọ́ ọdún iléyà ń ló kú láàsì ń lẹ lẹ́ẹ̀kẹfà ọmọ rẹ̀ tó kú lójú ń lọ ọmọ rẹ̀ tó kú lójú ara rẹ̀ ọmọ mẹ́fà ọmọ méje tá a fún apá mẹ́fà lójú ẹ̀ òun ọ̀hún àmàdúrà ṣe ni ẹ̀yin wèrè wọ̀nyí. And you see, why do you disapprove of us? Is it for the fact that we say we should believe in Allah? Put your trust in Allah and do not use leather sunshine. do not believe in a seashore, and you should believe in destiny. There is no prayer that can change your destiny. You see, Prophet Muhammad was the messenger of Allah. He was sent with the Holy Quran. While he was Allah, he had seven children. Six died in his own presence. You could see the son that died oh, during the, the festival was Abraham. And you see, and he died. He could not use the power of prayer to save the life of his own children. telling you there is no efficacy in prayer only destiny is efficacious. akiri yóò báyìí ẹ yá wèrè fa the name of jesus the name of jesus ilé mélòó ni jésù kọ́ ní israeli níbo ilé rẹ wà. allah akbar. níbo lọmọ tó bí wà. allah akbar. níbo ìyàwó rẹ wà. allah akbar. ẹ̀yin sì ń bu jẹ́ẹ̀tì ẹ ti ṣe òfò àlìkìyàmọ̀. allah akbar. as you see the christians they are mad in jail suffering from intractable mental illness. They believe in the name of Jesus Christ. They believe in the Lordship of Jesus Christ. They believe in the Godship of Jesus Christ. And they pray in the name of Jesus Christ. But what about Jesus Christ? Did he have any house in Israel? Did he have any wife? Did he have any son? Did he have any daughter? And you can see yourself today, you are amassing wealth in sin. You are traveling in private jet, your own private jet. You have mansions here and there. Did you emulate Jesus Christ? telling you you are massing wealth in, thin, in sin, you do not obey the commands of your Lord. Ọba mi rà kù. Jésù ló three years lórí ilẹ̀ ká tó gbẹ̀mí ẹ̀. Alahakbar. A gbẹ̀mí ẹ̀ o ká tó mú lọ lóye. Kábíyèsí lọ. Aṣọ ẹyọ kan ló fi lo life. Kábíyèsí lọ. Mo sàlẹ̀ yẹn ní pásọ̀ àgbáyé. Aṣọ ẹyọ kan ṣoṣo tó wà lọ́rùn jésù ló fi lo life gbèsè ayé for thirty three years tó lò the same thing John Baptist aleyhi salatu wa salam. aṣọ ẹyọ kan ni wọ́n lò bí yẹn ọba bí yẹn bá wá rú ẹ lójú sọ̀rọ̀ pé bàtà ń kọ́ ọmọ Israẹli bọ̀ láti ilẹ̀ Kénáánì àti wọn kọ́ bọ̀ láti Íjíbítì lọ sí ilẹ̀ Kénáánì sọ yọdún dáná lò láàrin agijù forty years. aṣọ ẹyọ kọ̀ọ̀kan ló ń bẹ lẹ́rùn kálukú ọlọ́ọ̀bọ̀ wàá jó wá dọ̀tí ṣe fẹ́ dà wá láàmú lórí ká sọ wàá máa dọ̀tí ta ló ní ìdọ̀tí ta ló ní mímọ́ ó pàṣẹ fún wọn ó pàṣẹ fún ìdọ̀tí ó gbọ́dọ̀ kan aṣọ wọn fún iye ọdún tó bá lò lórí lẹ́lẹ̀. I will see those who believe in miraculous deeds. You see Jesus while he was a liar. He was with only one garment throughout his life. Just also the John the Baptist with only garment. He had only one garment in his life. If you are confused, what about the Israelites when they were walking in the wilderness for 40 years? They had one garment and their clothes did not become dirty. It is by permission of Allah that our clothes become dirty. If Allah's command commanded that any dirt should not touch your clothes, it will not touch your clothes. This is the wonderful in the creation of Allah. وَمَا أُزِيلَ إِلَيْنَا ànábì Muhammad. ṣé torí pé mo ní kẹ́ ẹ gbà á gbọ́ kẹ́ ẹ lò fínú rẹ̀ pé àdúrà ò lè yí kádàrá èmi la fi rán aládùúrà wà á lè yí kádàrá. Allahu bó bá lè yí kádàrá ni òun fi wá ọ̀pọ̀lọpọ̀ oore fúnra ra òun súrátù aráàfù àyà one eighty eight. kábíyèsọ́lá. ọ̀pọ̀ oore ni wọ́n bá fi wá fúnra ra òun wà má mà sáni àsunhù àbúrò bá ti fọwọ́ kàn. kábíyèsọ́lá. Are you see where do you disapprove us? Is it because we say we believe in Allah, we believe in revelation? al consider Muhammad said in the Holy Quran, if I had the power to use, I would have used it I must wait for myself, and no evil will touch me. Telling you there is no power that can protect you, that can give you what you are and what you want in the Holy Quran and the revelation of Allah. It is for you to obey the laws of your Lord therein. It is incumbent on you to practice what you listen to from the words of Allah. kì mú nàmì nẹ́sìn tẹ́ ń bínú mi fún ni pé wà má hù sílà mi ń kọ̀ bùlíkà mo ní kẹ́ ẹgbọ́n tẹ́ ẹgbẹ́ lọ́wọ́ pọ́ tó ti ṣáájú kémi ó tó dé. kábíyèsí lọ. pé kò bá yín tó bẹ́ẹ̀ ṣe ń tó kò sọ bẹ́ẹ̀ ṣe ń sọ ẹgbà e á gbọ́. Allahu Akbar. wàhánà kìsàrò hùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ànábì mọ́mọ́ ń sọ̀rọ̀ fún tó ń jíṣẹ́ fún fásikúnà aláìgbọ́rọ̀ ni wọ́n fásikúnà pòkì ni wọ́n fásikúnà ọ̀yàyà ìyàlọ́lọ́run bá dá fún wọn. why do you resent us? why are you insulting us? why are you persecuting me? because I say you should believe in the revelation given to you before we were given the Holy Quran, the revelation that came before the Holy Quran, we say you should practice what you are in the Jewistic law that was given to Moses practice the Injil that was given to Jesus Christ, first it's about the somebody that was given to David. I should believe in revelation sent to us. That is the reason you resent us. I'm telling you, Allah says, all these people that you are preaching to, they are bereft of understanding and they are definitely disobedient They are the rebellious people before Allah. Báyìí ni a mú orí Utuba dé òkun ibi tí Ọlọ́run kádàrá pé yóò dé dúró èyí tá a gbọ́ Ọlọ́run yóò ṣe wá láǹfààní àsálà tó fún iṣẹ́ Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Allahu akbar, Allahu akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة